galatia orí kejì. lẹ́yìn ọdún mẹ́rìnlá nígbà náà ni mo tún gòkè lọ sí jerusalem pẹ̀lú barnaba mo sì mú títù lọ pẹ̀lú mi mo sì gòkè lọ nípa ìfihàn mo sì gbé ìrere náà kalẹ̀ níwájú wọn tí mò ń wàásù láàrin àwọn kèfèrí ṣùgbọ́n níkọ̀kọ̀ fún àwọn tí ó jẹ́ ẹni ńlá kí èmi kí ó má bàa sáré tàbí kí ó má bàa jẹ́ pé mo ti sáré lásán ṣùgbọ́n a kò fi agbára mú títù tí ó wà pẹ̀lú mi ẹni tí í ṣe ará eléni láti kọlà àti nítorí àwọn èké arákùnrin tí a yọ́ mú wọ inú wa wá àwọn ẹni tí ó yọ́ wá ṣe amí láti rí òmìnira wa tí àwa ní nínú Kristi Jésù kí wọn kí ó lè mú wa wá sínú ìdè àwọn ẹni tí àwa kò sì fi àyè fún rárá kódà bí ó ṣe fún wákàtí kan kí òtítọ́ ìrere kí ó lè máa wà títí pẹ̀lú yín ṣùgbọ́n ní ti àwọn tí ó dàbí ẹni ńlá ohunkóhun tí ó wù kí wọ́n já sí kò jẹ́ nǹkan kan fún mi Ọlọ́run kò ṣe ojúṣàájú ẹnikẹ́ni àní àwọn tí ó dàbí ẹni ńlá kò kọ́ mi ní nǹkan kan. kan ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí i pé a ti fi ìrere ti àwọn aláìkọlà lé mi lọ́wọ́ bí a ti fi ìrere ti àwọn onílà lé pétérù lọ́wọ́ nítorí ẹni tí ó ṣiṣẹ́ nínú pétérù sí iṣẹ́ àpọ́stélì ti ìkọlà òun kan náà ni ó ṣiṣẹ́ nínú mi fún àwọn kèfìrí pẹ̀lú àti nígbà tí jákọ́bù àti kéfà àti Jòhánù àwọn ẹni tí ó dàbí ọ̀wọ́n wòye orí ọ̀fẹ́ tí a fi fún mi wọ́n sì fi ọwọ́ ọ̀tún ìdàpọ̀ fún èmi àti Bánábà pé kí àwa kí ó máa lọ sọ́dọ̀ àwọn kèfèrí àti àwọn sọ́dọ̀ àwọn onílà kìkì wọ́n fẹ́ kí a máa rántí àwọn tálákà ohun kan náà gan tí mo ń fi tìtara tìtara ṣe pẹ̀lú ṣùgbọ́n nígbà tí Pétérù wá sí Áńtíókù